forty two méjìlélógójì àyà ah, adábẹ́ sí àyà méjì ọgọ́ta àyà ọgọ́ta àyà ó dín méjì méjìdínlọ́gọ́ta ah, méjìdínláàádọ́ta àdúrà tẹ̀lé olóyèdá wa sùhánà wa sàhánà ó ní náà ta kàgbé yìí olúwa ní wa lam yaraw ila ma khalaqa Allahu min shay ọlọ́run ní táwọn kìfìrí wọn ò wòye sí ìṣẹ̀dá ọlọ́run ọba nípa gbogbo nǹkan tó dára يتفيأ ظلاله عن اليمين والشمال سجدا لله بعض الجيء bí wọ́n ṣe ń rọra wọn lẹ̀ fọlọ́wọ́n ba lẹ́ni tí ń dùbúlẹ̀ fọlọ́wọ́n tí ń forí kalẹ̀ wọ̀hún dá irúwọ̀n tí wọ́n yẹra wọn lẹ̀ fọlọ́wọ́n ìwọ tó ń ṣe mọ́tómọ́tó ìwọ tó ń ṣe mọ́tómọ́tó olúwa lágbára jùlọ lọ ìwọ tó ń ṣe mọ́tómọ́tó bòójì rẹ ó ń forí balẹ̀ fọlọ́wọ́n ọlọ́ni wáyé láyé ẹ̀dúró máa fi sámá wá tó ọmọ ìlà ọlọ́run ní gbogbo tí ń darí ọ̀sán máa fi lẹ́ borí balẹ̀ fún ní dáàbà tí inú kẹfẹ́rìn lórí rẹ̀ wọ́n ní màláyíká tó wà fún ilẹ̀ ìṣègbèrò ọlọ́run àwọn màláyíká náà borí balẹ̀ fún àwọn ike ìgbéraga sí wọn yẹ̀kọ̀ fún arọ́gbà fún mi sọ̀kè wọ́n páyọ̀ olúwẹ̀ẹ́dà wọn látòkè wọn wọ̀yẹ̀ fàlú wọ́n sì máa ṣe tọ́lọ́wọ́n bá bá pa wọ́n láfẹ́ kọ́lá máa wùdà àtàkìlú ìlà ayé lẹ́yìn aláǹdí ẹ má mú olúwa méjì lẹ́yìn olúwa o ìnáma huwa ìlà huwa ìlú ọ̀kan tuntun lọ́wọ́ bá ìyá ẹ̀ fọ́nà gbogbo ni aláǹdí lọ́lọ́ nìkẹ́ ya máa bẹ̀rù nìkẹ́ máa wárí fún ìyẹn máa fìjọsìn yé fún torí ẹ̀ ìwọ tó ń bẹ̀rù àjẹ́ àtúnṣó tó jẹ́ pé torí wọn ló fi wá fìjọsìn fọlọ́wọ́n ọba olúwa ń pè ọ́ níbí ìwọ tó ń fi hàn bóde ìyá alkhawfu warroja ìjọsìn fọlọ́wọ́n ọba nípa ká máa páyà rẹ̀ kó jẹ́ pé ìpáyà ọlọ́wọ́n ọba ní ó lékè gbogbo ogbó àyà wa ìwọ tó ń páyà ẹ̀dá láti máa takò olúwẹ̀lẹ́dà subhanahu wa ta'ala ò ń páyà àwọn ẹ̀dá láti máa takò ọlọ́run ọba olúwa ń pè ọ́ wípé kó o gbà pé olú ẹ̀dá subhanahu wa ta'ala òun ni ó ní tí ń bẹ nínú sámà àtìlẹ̀ walaw ma fi samawati wal ardi walaw dinu wasiba afa ghayra Allahi tattaqun ọlọ́run ló ní tí ń bẹ nínú sámà àtìlẹ̀ òun níjọ́ ti tọ́ sí títí láíláí wà síbá ọlọ́ni afọ̀bẹ́ ìrọ̀lọ́hì tẹ̀tọ̀kù ẹlòmí lẹ́yìn ọlọ́run lẹ́ẹ̀mọ̀ wárí fún mi ẹlòmí lẹ́yìn ọlọ́run bá lẹ́ẹ̀mọ̀ bẹ̀rù ọlọ́ni ọmọ bí fún mi ní ẹ̀mọ́ ti ń fa mí lọ́pọ̀ gbogbo ìdẹ̀ra tó bá bá ń yà pẹ̀lú ọlọ́run bá ní fúnmọ́ ìlà mẹ́sàn fún òtúrù fẹ́ ilé ìtẹ̀jẹ̀ àrùn nígbà tára bá ní ọ̀dọ́ ọlọ́run bá lẹ́ẹ̀mọ̀ nígbà tó lúwa bá wá sí ní àpò fún yìí látàrí fún ní fún mi lọ́pọ̀ ní ní ìṣẹ́kù àwọn apá kan ní yìí wọ́n máa ti bọ́ mọ́lẹ́ wọn lẹ́yìn ìgbà tára bá bẹ̀rẹ̀ wọn ìyẹn ní ọ̀pá sábà tí wọ́n fi máa ṣe kìkìrí pẹ̀lú tọ́lọ́wọ́n bá fún àwọn olùtọ́lọ́wọ́n bá ṣe fún àwọn olùtọ́lọ́wọ́n fọ́pẹ́ rẹ̀ lórí lẹ́yìn ọlọ́wọ́n bá sùkánà lọ́wọ́ sàárà ọlọ́sẹ̀ pàtàkì táàrí ẹ̀ máa ṣe ìgbàlọ́ fúgbà díẹ̀. pàtó pàtó àdàmú àlàyé ọ̀rọ̀ bọ̀ wáyé ẹ̀ ń bọ̀ wá mọ̀ bí kún ló lóko ní títà kúté ni yorùbá ní ìpàdé mi dáadáa pàtó wá dá ọlọ́run ó máa sọ pé lèmọ́lẹ̀ ló ti yáwó lílà ìlúwà ìdílé kọ̀ọ̀nà olúwa yóò máa béèrè ó náà yóò máa dára rẹ̀ lóhùn yóò ní pẹ́ta wá lórí ìjọba lónìí ọba ayé kan olórí kan aláṣẹ kan kò ní lè dáhùn ọlọ́run adé wà dára rẹ̀ lóhùn fún lílà ọlọ́run máa bá òun lónìí àdìwá ìdílé kọ̀ọ̀nà ọba ọ̀pá tuntun ọba kàyàkàyà eléyìí lára kìyàmà ìgbèrè ló gbiná ẹnì kan ò ní lè pàpè mára ọlá àti ipò kan mára rẹ̀ ẹnì kan tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba lónìí kò ní lè sọ́wájú ọlọ́run ọba fún olúwa lónìí torí pé ìbẹ̀rù jọ́nà gbogbo ẹni tó jẹ́ kékeré ìbẹ̀rù tí ò sí lóye ní láyé kò sì ní sílò lẹ́yìn ìgbà náà gbogbo láti kìyàmà olúwa bínú táwọn kékeré yìí ní ìbínú tí ò dérí ìbínú tí ò ní nínú èkó láéláé ọlọ́pàá kó kà wá lẹ́yìn ìbínú ìyọnu rẹ fífẹ̀ yóò fi ìkẹ́ rẹ mú àwọn olùgbàgbọ́ òṣèlú dáàbò yóò forí ní wọn pa ẹ̀ṣẹ̀ wọn látara ìmánì tó yẹ kóró ní ọlọ́run ọlọ́run ó dá ẹ̀ṣẹ̀ wọn kọjá pé o ti forí ní ọ kò sí nǹkan kan tẹ́lẹ̀ fọwọ́ sí bá kẹ́yìn kò sẹ́ni tó lè dídé lè lè lóhun kẹ́yìn ẹtọ́ bá ti fẹ́ fi àjẹ kò sẹ́tọ́ lè fún lóbi lọ gbére ibi tó ti àjẹ pàálù nínú ẹ̀yìn ọba nínú ẹ̀sìn kan tó wà wù ní kọ́lọ́mọba fi òfìwá dá ìta wọ́n fi wá dá ara yà wọ́n lára ìlà ìlẹ̀lá ọlọ́ni wa ìdí alúdà ni wọ́n alámúlẹ̀ náà sí ibà mímọ́ ọ̀rọ̀ gbàgbọ́n náà ọlọ́ni wọ́n mú ìpín fún nǹkan tí wọ́n ní mọ̀ ń parẹ́ ìpín ìtọ́nà wọn fún àwọn òsàmì ìrẹyìn ọlọ́run àfàlàyé bí bí wọ́n ti máa ya àwọn ẹranko kan sọ́tọ̀ nítorí wọn ẹjọ́ sì fún lẹ́yìn ọlọ́run ọba nítorí àwọn ẹwà kan tó wà lára wọn ọlọ́ni sábọ̀ ilẹ̀ tó àlùmínà àmà fótó tàkàrù gbogbo àdáparọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ́dẹ ìwọ̀ fúnra yín lè ṣe ìwọ̀ ọlọ́ni ábí léèrè nípa àwọn àdáparọ́ tẹ̀ pamọ́ lọ́wọ́ àtúwọ́lẹ̀ òkè àmà ọlọ́mọba sùhánà wọ ìhàlá kúrúkọ ìrìn wa ní àyà ìkẹta ní ní ọgọ́ta twenty seven ilé ìdí àtìlẹ̀ ìwé ní olúwájú ẹ̀ ní adúlẹ̀ ní dáhì gbọ̀dán ọlọ́run ní àwọn kìtìrí wọ́n bá lọ́wọ́ wọn nínú ọbẹ̀rẹ̀ wọ́n bá ń yan ọmọbìnrin fọ́lọ́ ẹ wo àwọn kìtìrí kọlọ̀rọ̀ sí yìí o táwọn bá bímọ obìnrin wọn ó lù pa ni. àwọn kìfìrí mọ́kà gbàdì wọ́n lu ọmọbìnrin yẹn pa wọ́n lè fi ọmọbìnrin kì í sọ ọmọ ṣùgbọ́n ọmọ yẹn ọmọ obìnrin ni wọ́n sọ pé àwọn ọmọ tọ́lá wọn bí ọmọbìnrin ni wọ́n àbáná tó lọ ní táwọn ọ̀fẹ́ wọ́n ń ọlọ́run àti olúwa ẹ̀dá rẹ̀ ni wọ́n àtọkùnrin àtọkùnrin náà ní ti dín ẹsẹ̀ wọn lárúkìyàmọ̀ wọn ní ẹ̀ kankan ọlọ́run ní wọ̀yẹ̀jàdúnà àwọ̀yẹ̀jàdúnà níláhìí ìbàdà wọ́n bá lọ wá àwọn ọmọbìnrin fọ́lọ́wọ́ subhana ọlọ́ni mímọ́ mà ní fọ́lọ́wọ́ bá wọ́ wọ́lá òun máa yẹ ṣàwó ọlọ́ni nǹkan tí wọ́n ń gbèrò rẹ̀ yẹn ní ọmọ ẹ̀jẹ̀ tí wọ́n nǹkan tí wọ́n ń gbèrò rẹ̀ yẹn náà ní ọmọ ẹ̀jẹ̀ tí wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ wọ́n ní bíkọ́ òde hin alìmọ̀láyíká bẹ̀rẹ̀ lọ́wọ́ torí pé àwọn ọmọbìnrin ọlọ́sìn wọn ọlọ́sìn sùhánàlá mímọ ní fọlọ́wọ́ bá wò ọ̀rọ̀ tó náà wá sọ yìí wọ́n ti tẹ̀sí àdáwọ̀ àná láàmú ọlọ́wọ́ bá ti ń sàmùmọ́ ara rẹ̀ kú níbi òkè ọmọ ọkọ̀ ọkùnrin obìnrin kì í sọmọ torí ẹ̀sìn sí àìmọ̀kan ìlú ti jà ní ìyá náà kó jẹ́ pé kéèyàn máa ba ló jẹ́ ìlú gbogbo tẹ̀lé ìlú tó ọkùnrin níwájú owó lé nígbà tó wò wá ọkùnrin fún ọkọ̀ àwọn gbogbo èèyàn nínú kó obìnrin kó ọkùnrin òkè ìyá يا الذي عيسى مريم زكريا ètò ìgbàlérò ti pé ọmọ ẹbí ọmọ àtúrò ọmọ tó jẹ pé iṣẹ́ ìdílé ká ní ọmọ sí. Èmi ìdàgbà tó dáná náà fi bá mi mọ̀hàbárà. Ọmọ ẹbí mọ̀hàbárà. Ọmọ tó jẹ pé iṣẹ́ ìdílé ká ní kò ní ti nǹkan lé ayé nìkan àdúrà tó ti nígbà tí ló bá náà tó wà ó ń bá bí ní muharram tó lọ wáyé lóbìnrin yìí ti bóòlù obìnrin lè wá di muharram ọlọ́run yà bá wù yà aláwọ̀ bímọ ọ̀dà bá sì mọ̀ tó bí ọlọ́run mọ̀ tó bí ó mọ̀ mariam yẹn ni ó kọ̀kọ̀ wá ní ìyá rẹ̀ lọ́wọ́ ó jẹ́ olùsúmọ́ ọlọ́ba níbi pé كلما دخل عليها زكريا وجد عندها الرزق gbogbo àti zakariya tó bá wọlé sọ mọ́ríyàm yóò bá àwọn àgbèrè lọ́dọ̀ rẹ̀ wọ́n láwọn èso tí wọ́n yìí rí lásìkò gbélé wọ́n máa bá lọ́dọ̀ rẹ̀ tí wọ́n máa bèrè pé á ní ìwọ qalat huwa min indillah yóò lọ sí ọ̀rọ̀ náà lójú wa ọlọ́run bá ń sọ oúnjẹ kalẹ̀ fún orí àbúrò olóòrùn nìkan débi tó jẹ́ olùpayọ̀ náà wà dé. ìyàwó mẹ́ríàm ó tayé ọ̀gọ̀rọ̀ ọkùnrin sínú dáadáa ọlọ́run bá tún wá sí ṣe àmì gbogbo ayé ó fún lọ́mọ láì sí wọlé ní ọkùnrin pẹ̀lú ẹ̀ ọlọ́run bá tún lé àìwájú ìlú ìlànà àwọn olùkọ́. إذا أراد شيئا أن يقول له وبعد ذلك فيما المعلمين من شوف هنا هو سبحانه وتعالى تريد الولد سبحانه وتعالى ọba lágbára ni ọlọ́ni àwọn akédèrí wọ́n bá ń fi àfihàn ọmọ obìnrin sọ́dọ̀ ọlọ́run ọlọ́ni ọmọ kàgá níbi nǹkan tẹ́yìn gbàgbẹ́ yẹ ọ̀fẹ́ kẹ wá máa sàmìtì ẹ̀ lọ́dọ̀ mi kẹ lọ́dọ̀ mi mọ àtìdé ńlá ni ẹ̀tọ́ wá sí ẹni ọmọbìnrin ló bí ọmọbìnrin tẹ́yìn ọ̀fẹ́ wọ́n lè wọ́n máa yẹ̀ sẹ̀hó lọ́nà gbà pé ètò wù àwọn èèyàn ọmọkùnrin àwọn làwọn fẹ́ sí wọn àwọn làwọn ní bọ́lọ̀ ló lọ obìnrin ọlọ́ni wáyé dára bó ṣíra áhàdúró mi ló wọ́n bá fún ẹnìkan nínú wọn nínú ìdùnnú ó bí mọ́bìnrin zọ́lá wájú ohun wọ́síwọ́sẹ̀ ojú ló wà dúdú wọ́n wọ́n sọ̀tí yìí wà pàjù ọlọ́ni yàtàwárọ̀ mílẹ̀ lọ́kọ́ lè sú ìmọ̀ òṣìrò mi kódà kò ní jáde láwọn èèyàn yóò máa fara pamọ́ fáwọn èèyàn nígbà bójú tì torí kó gbà pé aburú ni ìrù fóun yẹn ó ń bímọ bìnrin kódà lè ní ìtàn àgbọn ìgbéyàwó rẹ̀ tó wá lójú obìnrin kódà kò ní sàdánkù ìlànà torí ìbọ́kùnrin ní wa ẹ̀dá pẹ̀lú ní ẹ̀sùn tí ó sọmọ. ọmọ òun làmọ̀ tí ó ti wá ọmọ òun làmọ̀ tí ó gbẹ̀yìn wa ọ̀la ẹ̀yà àmọ́. ọlọ́ni yàtàwárọ̀ nínú ẹ̀lọ́kọ́ wùmí lẹ́sù ìmọ̀ òṣèlú bí yìí yóò máa fara pamọ́ èèyàn rẹ̀ látara kókò àpapọ̀ ní èrò tí wọ́n kó nìyí. àyè síkú àdàhùn ni yóò máa wò pé ṣé kó wọn gba ọmọ ìsọdọ̀ pẹ̀lú ìtìjú ni kó wọn fi ìtìjú gbà lọ́dọ̀ kó wọn dáhùn ọtọ́ díẹ̀ sí bí wọ́n gbà fọ́ ọmọbìnrin kò láǹfààní tí bá ń lọ ilé ọkọ àwọn tó lágbára ẹni lágbára gbọ̀n fún àǹfààní wo ní ti fáwọn káwọn kó máa pa àwọn ọmọkùnrin wọ́n ti gbàgbé fáwọn níyà táwọn bàbá ni wọ́n bá ń pa àwọn ìyá tí wọ́n àwọn bàbá ìyá ni wọ́n bá ń pa àwọn ìyá tí wọ́n tí wọ́n bẹ àwọn láyé wọ́n sàgbọ̀n wọn sí ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́ mẹ́ta sùkánù wọn sàlàyé lọ́rùn mi náà ti máa ń ṣe lónìí sínú rẹ̀ ní ètò ìfowópamọ́ obìnrin pápá ìlú tí wọn wọ ọkùnrin tí wọn fẹ́ ọkùnrin náà làánú wà tó bá tó wá bí tí ẹ̀rọ bá ti ní obìnrin yóò lè fi òfin ọkùnrin fún mi kó lè lọ́ọ́ bá jà nítorí ẹ̀ ẹlòmíì kọ́ ìyàwó rẹ̀ lórí tó ń lọ kò bí ọkùnrin ó yẹ kí ọwọ́ ọlọ́run ń ṣe kò sí lọ́wọ́ ẹ̀dá kankan ṣùgbọ́n kò sọ́gbà kankan bẹ́ẹ̀ ní wọn bí ọkùnrin kò sọ́gbà kankan bẹ́ẹ̀ lọ́nà lọ bí ọmọbìnrin torí kọ́ lọ́wọ́ bá ń gbà tó ní bá dénú òní ó sẹ̀ kádàrá pé yóò tẹ̀ wá sọ wàrà rẹ̀ yóò tẹ̀ wá yà wòrán tó wù sọ́kùnrin yóò jẹ́ ni àbóbẹ̀rẹ̀ olórí ilé ni àbí olórí ibú tí èyí tí ó fẹjọ́ ni àbí tí ó kù kékeré sẹ́ni kankan tó mọ̀ torí ẹ̀ yóò wá máa sọ pé sẹ́kọ̀ wọn àyùsíkù àdàhù ni sẹ́kọ̀ wọn máa tọ́jú ọmọ yìí lórí ìyẹpẹrẹ ìtìjú ni ayọ̀lùkúkú aláwọ̀ ní àmìyàrí sùúrù tùrọ̀ àbíkọ́kù lọ rí mẹ́lẹ̀ lórí kún lọ rí mẹ́lẹ̀ ọlọ́ni ara bá àwọn ya òun àorú jáì ìdájọ́ wọn burú jáì ọmọ obìnrin tọ́lá wọn bá jùlọ fún wọn ọmọ jùjùlú ayọ̀ ayé ọmọ tuntun àríyọ̀ ọba tìbí ni ó bá lọ máa jù sínú kò sí. èyí wọn bá paná àwọn yẹn wọn máa tọ́jú ẹ̀ lẹ́ni tójú ń sì. látara bẹ́ẹ̀ olùwẹ́rẹ́ sàánà wọ̀ sàánà ọlọ́ní àlàáfà àmọ́ yà kò mọ́ wọn ìdájọ́ kú ni wọ́n ń dá yìí bẹ́ẹ̀ ni wọ́n ti di sáà lórí pàdánù sọ́lọ́lá ọ̀rọ̀ àlejò sọ́lọ́mà kò dé kódà lára nǹkan tánà ti fi ṣe dáwà fáwọn kìkì ìfúráì fáwọn obìnrin nígbà tó ti pé tí wọ́n bá gba islam wọn ò ní máa pa ọmọ wọn torí pé kí ní òkè àwọn obìnrin lọ́rùn ọmọ tó fi ní fi odidi oṣù mẹ́sàn-án pẹ̀lú nígbà lílo tó fi oṣù mẹ́sàn-án rù tó wá bí káyé nígbà tó wá ní pé kì í sọ ọmọ tó wá lọ́wọ́ lọ gbèsè kò tẹ́ àwọn obìnrin lọ́rùn nínú dáwà náà lè pété ẹ bá gba islam á pa àṣà burúkú kẹ́ ẹ máa pa ọmọbìnrin yìí rẹ torí pé orí ọlọ́run ọba ni ọmọbìnrin gẹ́gẹ́ bọ́ ọkùnrin náà ti di orí ọlọ́run ọba kò sí èsì ìsòrí ńlẹ̀ ọlọ́run ọba ló sì lè tí ó di orí fún yàn pé lórí ọmọ ọkùnrin tó kó àwọn tó kó bá wàhálà gbóbi ẹ̀ sẹ́kù oníbàbíjẹ́ wọn tá a ti kú mélòó mélòó ọmọbìnrin tó sì jẹ́ pé òun lògó ilé lògó ìdílé torí ẹ̀ gẹ́gẹ́ bọ́lá ọba ti ti mọ́ríyàm alẹ́ fáwọn òbí rẹ̀ láwọn rò fáwọn fẹ́ ọkùnrin ṣùgbọ́n náà bá ma aláwọ̀ aláwọ̀ ìmọ̀ wọ́lá ó fi máa ń dá bí látara bẹ́ẹ̀ ìlú ẹlẹ́dà àwọn ìhàlá ó ní àlàáfà àwọn àyà ìmọ̀ ó burú jáì ní ìdájọ́ wọn tí wọ́n ń dá ọlọ́lẹ́lẹ́lẹ́dí náà ní ìrọ̀lẹ́bí àfẹ́rẹ́ sí mẹ́sàlì sọ́wọ́ ọlọ́run ní àwọn tí ò ní gbàgbọ́ ní padà kìyàmà àwọn náà ní àbójú ìlú àwọn náà ní àbúrú tí ọ̀tá wà ní ìdáhì lọ́sọ̀rọ̀ àádá ọlọ́run ọba ló ní àwọn àbójú ìlú ga jù lọ wọ́n wọ́n azizu kàkí ọlọ́run ọba bí ilé o ọba ọ̀jọ̀gbọ́n ti di pẹ̀lú wọ́lá yóò á fi lọ́ọ̀ ní náà tàbí tó máa tàrọ́ kàlẹ́ yá ní dáàbà ọlọ́run tó wọn náà bá tó wá fẹ́ máa mú àwọn èèyàn pẹ̀lú àbòsí wọn tí wọ́n ṣe ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ni máa sàrákà àríyá ń dá bàtí kì bá ti sí ẹ̀dá kàkà tí wà lórí ayé kánibà tí ń tẹ̀lé ọ̀wá ń fìyà jẹ wá ni kánibà tí ń tẹ̀lé ọ̀wá ń káwá kún lẹ́nu kò ní sẹ́dá kàkà lórí ilẹ̀ torí pé ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ ni wá ṣùgbọ́n àná ọlọ́run bá gbòòrò púpọ̀ lọ́ni wọ̀lọ́yọ̀ akínú lọ́rùn náà tàbí lóyún tó bá fẹ́ gbọ́ àgọ́ táwọn ìbá ń gbogbo ẹ̀sẹ̀ ní bá ń dá ọlọ́run bá fẹ́ máa fi bíẹ́ léèrè tí wọ́n fi àjẹ́ wọn ni kò ní fi dáàbà kan sórí ilẹ̀ ẹni sáǹpẹ̀ ní dáàbà ẹni máa yà dúpọ̀ alẹ́ lọ́rùn gbogbo nǹkan tí wọ́n rìn lórí ilẹ̀ bóyá ẹranko ni àdéhìyàn kì bá ti kọ́ ẹnì kankan wọ̀láàkì ó fẹ́ wò ní bóyá á tùbá ó fẹ́ wò ní bóyá sì dáadáa ó tún wá pàǹpà nílẹ̀ fún wa láti ṣàkóríjì fún wa ẹ̀rù tó wáyé lórí àdéhùn mọ́sílẹ̀ onídẹ́dà bá dẹ́sẹ̀ tí mùsùlùmí bá dẹ́sẹ̀ kan màláìkà ti ń kọsẹ́ bí yóò ṣe sùúrù wákàtí mẹ́fà tuntun kọ́ lẹ̀ bóyá ìdá ó tùbá láàrin àsìkò tó dẹ́sẹ̀ yẹn àti wákàtí mẹ́fà yẹn eléyìí náà nù ọlọ́ọ̀bá lórí wa ni tó bá tún wá dẹ́ṣẹ̀ ẹ̀sán lẹ́yìn ìgbà náà tó bá túbá ọlọ́run bó tún pa ẹ̀sìn yẹn lẹ́yìn tó bá túbá rẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n kálukọ́lọ́ fẹ́ máa fi ya wa jẹ wá bàbá tí ń dẹ́ṣẹ̀ yóò máa fi ya jẹ wá ni ọlọ́run ní kò ní sẹ́nì kankan lórí ilẹ̀ tí ó fẹ́ kù wọ̀lá kí n wà fúru fún mi la ajálẹ̀ mùsàmá ṣùgbọ́n náà bá máa ń láwọn ẹ̀dá lára dìgbà tó ti yànnàná tó ti sọ tó ti dákọ̀ lọ́nẹ́fà ìdá ajá àjálùhùn lásìkò kálukú wá wá torí ayé yìí la yasta'khiruna sa'atan wa la yastaqdimun wákàtí kan kò ní fi pẹ́ sí wákàtí kan kò ní fi lé kò ní dé kò ní lé yìí ìgbà tó náà bá ti kọ́ fún yẹn wọ́n fi bá wo àgbà yẹn ọ̀dọ́ náà bá ní kádàrà rẹ̀ wà torí ẹ̀ yorùbá máa sọ pé ẹnìkan fọjọ́ ọlọ́jọ́ lọ kò sẹ́ni kankan tó fọjọ́ ọlọ́jọ́ kankan lọ ọjọ́ tí kálukú bá ti dá ọjọ́ náà ló lọ ọjọ́ táwọn bá ti di tó bá ti di òwú rẹ nìkan kan òun náà yóò ní gbogbo nǹkan tó fẹ́ẹ́ fi láyé nígbà táwọn kù láyé náà kò sẹ́ni kankan tí yóò ti kíni o tí yóò lo àsìkò kan lé àsìkò náà wáyà ah, ah, ayé wọn sọ ẹ̀mí rẹ rọ kéèyàn nígbàgbọ́ pé àwọn kan ní oògùn lọ́wọ́ tí wọ́n fi lè sọ ẹ̀mí wọn rọ tí wọn ò lè kú bàbá ńlá arọ́ ni àsìkò tí ó kù tọ́lọ́ nǹkan ọmọ kò sí ìtò ni básìkò yẹn bá ti tó ẹ̀dá òkèlè ayé lẹ́yìn olúwa sọ fún wa ó ní fáìlì ajá àjálù lásìkò wọn wá ti tó láàyẹsà fìlú nàta àjálù wọ́n láyẹsà fìlú kò fún òní lọ́rùn ìgbà wọn dára fún wákàtí kan pé bákan náà kò fún òní ní kájú lásìkò wọn yẹn ọlọ́ni wọn ẹ̀yà orílẹ̀ nílá ìlú ẹ̀ka òun torí àwọn kìfìrí ní táwọn kórìíra ni wọ́n fi fọ́lọ̀ àwọn òfẹ́ ما يكرهون أفعال لأنفسهم من البنات والشريك في الرياضة. وأن أمبرين لما لهم أو أمبرين àwọn náà kórìíra kẹ́nìkan máa bá wọn ọlá wọn ipò abẹ́ ipò ìjọba àwọn náà rẹ̀ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ wá wọ́n mọ̀rún pẹ̀lú ọ̀rọ̀ wọn bá. wọ̀nyí hánà wọ́n kórìíra ká yẹpẹrẹ àwọn ṣùgbọ́n àwọn náà wọ́n ń yẹpẹrẹ àwọn ànábì ọlọ́wọ́n bá aléhìmọ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run ní pé wọ̀yẹ̀jàlúnà líláhi máa yẹ kàràhù wọ́n fi ń tì sọ́dọ̀ ọlọ́run ọba ń táwọn gan-an tí wọn ò fẹ́ wọ̀tásífù alìsínátùhùm alìkádìbà wọ́n tún wá bẹ̀rẹ̀ sí parọ́ wọ́n bẹ̀rẹ̀ sí parọ́ mọ́lọ́run ọba wọ́n ń wórogún pẹ̀lú ẹ̀ wọ́n ń sàfitì ìtọ́nà owó òkúra rẹ̀ mọ́ anna lahumul husna inda Allah wọ́n tó ń sọ pé àwọn dáadáa làwọn ó pàdé wájú ọba pẹ̀lú ẹbọ tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n gbà pé làwọn wà ìjẹ́nà àti pé àwọn làwọn ó rí ọ̀run rírí wọ̀ náà ṣe máa sọ èyí tí wọ́n máa ń sọ ni pé táwọn bá padà sọ́dọ̀ ọlọ́run bẹ lẹ́dàá àwọn dáadáa làwọn ò bá lọ́dọ̀ ẹlẹ́dàá wọn wọ́n sì ṣe kìfì láyé ọlọ́run ní làjárama kò sí èméjì ń bẹ o kò sí èméjì ń bẹ <clears throat> anna <clears throat> àti pé aláṣẹ́bòrò ni wọ́n lé ayé ẹbọ tí wọ́n ti sọ́lọ́wọ́n ọba ìkọjá yìí ni orogún tí wọ́n mọ́lọ́wọ́n ọba ìkọjá yìí ni torí páwọn náà fẹ́ orogún lé ayé níbi ipò ọlá wọn ọmọbìnrin tí wọ́n ń sàfihàn sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìkọjá yìí ni torí páwọn náà wọn ò fẹ́ ká sàfihàn obìnrin sọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹrú ọlọ́run ọba ni wọ́n jẹ́ olúwa ló dá wọn fún ìdí pàtàkì so man amila salihan min zakarin aw unsa ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí bóyá ọkùnrin ní àbúbìnrin falanuhyiyannahu hayatan tayyibatan ọlọ́run ní ìgbésí ayé tó dùn tó dáa ní ògbé torí ọlọ́run ọba ò ṣe pàṣẹ láàrin ọkùnrin àtobìnrin ẹ̀dá wa ẹ̀dá ọlọ́run bá ní gbogbo wọn ó kàn fún kálukú lójúṣe rẹ̀ ni bí kálukú àìtìtì ojúṣe rẹ̀ sọ́lọ́wọ́n bẹ̀rẹ̀ dà subhanahu wa ta'ala yóò san lẹ́san tí ẹ̀san ẹnìkẹ́ni ò ní dé níwájú rẹ̀ ọlọ́ni tallahi ọlọ́ni òun fi ara òun búra ọlọ́run bá fi rẹ̀ búra فزين لهم الشيطان أعمالهم إسوس سيما لصفوا فهو وليهم ألن يمسي لقاوا اليوم لجوني عجوم القيامة ولهم عذاب أليم أما تعالى ساتي وانقروا مري لن يلتي لرم بفوا هي ألم سبحانه وتعالى كما كوا كوا كفري وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه torí àwọn ọlọ́run ọba a sọ kùránì kalẹ̀ fún ànábì tí ò bá jẹ́ pé kó lè bá a máa fi ròyìn fún wọn alladhi ikhtalafu fihi in tí wọ́n sì yìí méjì ń pa in tí wọ́n ń sàríyànjiyàn ń nípa ọlọ́run nípa ìgbàgbọ́ nú ẹ̀ nípa ẹ̀sìn ẹlòmíín gbàgbé bẹ sí òsẹ́sìn gan ṣé religion is the opium of the masses àwọn sociologist àwọn gbà pé ẹ̀sìn wá láti wá ṣàlàyé àwọn nǹkan tá a rí gẹ́gẹ́ bí èèmọ̀ nínú ìfẹ̀mí wa kálíbà aráyè gbọ́kànkú ń bẹ̀ wọ́n gbà pé ẹ̀sìn ìṣẹ̀sìn kò sí nǹkan kan tí ń jẹ́sìn tò bíi pé bíi pé wọ́n ń pa àlọ́ fọ́mọ eke kó lè bá gbàgbọ́ nínú nǹkan tí ò yẹ kó gbàgbọ́ ọlọ́run ní wípé wà máa sánà alayka alkitaba illa tubayyina lahumul ladhi ikhtalafu fihi ọlọ́run ní àsọtí àkalẹ̀ fún ọ bí ò jẹ́ pé kó o lè máa fi ṣàlàyé fáwọn èèyàn alẹ́dì sálàfù fi intense ìyapa ẹnu ń pa rẹ̀ ìyapa ẹnu tí wọ́n ṣe nípa olúwa ẹlẹ́dà subhanahu wa ta'ala tí wọ́n ṣe nípa imani tí wọ́n ṣe nípa islam tó ń ṣe nípa quran tó ń ṣe nípa òjísẹ́lá muhammad sallallahu alayhi wa sallama ọlọ́run ní aṣọ quran kalẹ̀ fún ọkọ̀ olébà fi ṣàlàyé fún wa alẹ́dì sálàfù fihi ìyapa ẹnu ń pa rẹ̀ wàhúdàn kùránì jẹ́ ìmọ̀nà wà rahmatan ìkẹ́ ló sì jẹ́ lẹ́kọ́mí yu'minun fáwọn ìjọ tí wọ́n nígbàgbọ́ ní ọlọ́run kọ́lọ́mà kó ka ẹ̀mí àtẹ̀yìn fún àwọn nígbàgbọ́ ní rẹ̀ kọ́mọ́kàwà kọ́ àwọn kìfìrí wala la ilaha wa rahmatullahi wa barakatuh